عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما أمرت بتشييد المساجد أخرجه أبو داود وصححه ابن حبان وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم عرضت علي أجور أمتي حتى القذاة يخرجها الرجل من المسجد رواه أبو داود والترمذي واستغربه وصححه ابن خزيمة وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أحدكم المسجد àdéhìí ń tọ́ka sí wípé káàtó itọ́ sínú mọ́sálásí èdè lárúbáwá àlùbọ́sọ́ àti àlùbọ́sàkọ̀ wọ́n pè ní itọ́ nígbà tá a bá ti tu ṣùgbọ́n kó tó di pa tu nígbà tí ń bẹ lẹ́nu wa. orúkọ rẹ̀ a máa jẹ́ àríyànjọ tó bá kú lẹ́nu tó bá fi lè bọ́ síta orúkọ rẹ̀ ayípadà àdìbòsọ ọ̀ kátútọ́ sínú mọ́tíláṣí ẹsẹ̀ ni nítorí pé mọ́tíláṣí ilé ọlọ́run bá ní àyè tí a gbé kalẹ̀ fún àti tẹ̀sí àti máa ṣe ìrántí ọlọ́run àti máa kí àwòrán hàn. ọ̀tọ́ kápẹ́rọ àyè ọlọ́lá ìyá alápọ̀nlé nìyẹn wà máa tọ́ sí. ìdí ni pé bí tọ́kì bá ṣẹ̀gbìn gẹ́gẹ́ bó ti ṣe jódodo wọ́n ní kálukú alómà ìpínlẹ̀ yìí tí ìtọ́ bá ti lè jáde lẹ́nu. àwọn ọba tó dùn máa ń lọ owó náà ló kù tí ọmọ àrùn bàtí ń bẹ lẹ́nu ó wúlò níyì pàtàkì púpọ̀ ó kí ahọ́n ó lè bá a lè gbéra sókè sílẹ̀ kí ọ̀rọ̀ sísọ ó lè bá a fẹ́nu oúnjẹ ó lè bá tọ́ pàtàkì púpọ̀ lára èèyàn ṣùgbọ́n nígbà tá a bá fẹ́ mọ̀ kankan nínú tọ́yì tá a fẹ́ tu dànù tí àsìkò tá a fẹ́ ti bẹ́ẹ̀ bá ti di di pa àwọn mọ́sálásí ètò dáadé ní kíkà rí pa àtúntò sínú mọ́sálásí o ilé ọlọ́run ọba wa ni tó o bá wá sàpọ́nlé ọlọ́run sílẹ̀ ṣetán kọlọ́sẹ́kù tó o máa sàpọ́nlé o. àwọn sì mà wípé yàrá kálukú ti ń gbé sẹ́ni tí ó fẹ́ sínú ẹ̀ nìkẹ́ni kan bẹ̀ ọ́ wò ọmọ ayọ̀ lẹ́nu báyìí tó gbogbo àti ti ti wọ́n bụ bá kú bíbò pẹ̀sẹ̀ yàn rẹ̀. àwọn àdìsí mi sì wá táwọn fi hàn wípé tuntun tó sí mọ́sálásí kì sẹ̀sẹ̀ àyàfi tá ìwọ̀n tí ó pa ẹ̀sẹ̀ yẹn rẹ́ òníkà bò mẹ́lẹ̀ àdéhùn púpọ̀ sì wà àwọn tọ́ka sí pé ká tutọ́ sí mẹ́tíláńsì kò ní í jẹ́sẹ̀ àyàfi tá a bá bò mẹ́lẹ̀ nílé ìlú bí ìyapa ẹnu láàrin àwọn olùmọ̀ nípa ipò gan-an láti tutọ́ sí mẹ́tíláńsì ẹ̀sẹ̀ ní tó di pa àbò àbí kò ní jẹ́sẹ̀ àbí tá a bá bò. àwọn kan nínú wọn wọn ní kọ́dà kó tó di pa àbò ẹ̀sẹ̀ nìkẹ́ bá di fìtì sí tọ́ka sí ṣùgbọ́n tí ó pọ̀ ẹ̀sẹ̀ yẹn rẹ̀ nìka bò bàbá bò ń kọ́ ẹ̀sẹ̀ yẹn ti dájú. àwọn kan sì sọ ipe rárá ìṣẹ̀tẹ̀ àyàfi tá a bá bò. láti mọ̀ yín pé nínú àdéhùn kan tó ti síwájú wọn àbí sallallahu alaihi wa sallam wọn kọ̀ fún wa láti tutọ́ sí al wọn ti kọ̀ fún wa láti tutọ́ sí iwájú wọn kọ̀ fún wa láti tutọ́ sápọ̀ ọ̀tún wa wọn ní gbogbo bàtà bàtà tutọ́ ńkọ́ kàmá tù sí apá òsì. débi kan tó sàlàyé fún wa pé máa ń bá wá. kó tu sápá òsì ní abẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ eléyìí tó túmọ̀ sí wípé níbẹ̀ yẹn kìí ṣẹ̀ṣẹ̀ ní pé ká tutọ́ kìí ṣẹ̀ṣẹ̀ ní pé ká tutọ́ nígbà tá à ń kírun sábẹ́ àtẹlẹsẹ̀ wa ṣùgbọ́n àdìsí eléyìí fi hàn wípé ká tutọ́ sínú mọ́sálásí ńkọ́ ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n tí ó pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ òun náà ni báàbò mọ́lẹ̀. ṣé àdìsí alákọ̀ọ́kọ́ tàbí kàtájú yẹn níṣẹ́ ló ń tọ́ka sí wípé tí èèyàn bá ń kírun tí ìtọ́ba wá wá tó bá tu sí apá òsì rẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ rẹ̀ ọ̀dẹ́tẹ̀. yàtọ̀ sí ẹni tó wà mọ́sálásí kí èsì fóun kírun tọ́wà tutọ́ pé àdéhùn alákòókò òun tọ́ka sí pé ẹni tí ń kírun títọ́ bá wá fún tó bá fi lè tú sápá òsì rẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ ọ̀dẹ́tẹ̀. ṣé àwọn aṣọ pé àdéhùn eléyìí wọ́n tọ́ka sẹ́ni tó ń wà mọ́tíláṣí èsì pé ń kírun ńlọ́wọ́ àtútọ́ sínú mọ́tíláṣí ńlọ́jẹ́tẹ̀ apá kan náà olùmọ̀sọ báyìí pípẹ́ tó bá jẹ́ pé ọ̀wá ń kírun tí ìtọ́ba wa tó tú sápọ̀ rẹ lábẹ́ àtẹlẹsẹ̀ rẹ ọ̀tẹ̀tẹ̀ tọ́ba tí wà mẹ́tíláṣí tí tọ́ba wá tí èsì pọ̀ ń kírun tọ́ba tú sí mẹ́tíláṣí ẹ̀sẹ̀ ní ntí ọ̀pá rẹ òun náà ní kò mọ́lẹ̀. apá kan náà ọ̀dẹ́sẹ̀ kọ̀bá àmà kíọ̀n kọ̀bá ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ fi hàn yí pé ntí òní jẹ́ ti ọ̀dẹ́sẹ̀ ní kó rí irun lọ́wà ti bò mọ́lẹ̀. yàtọ̀ sí àdìsí ẹlẹ́ẹ̀kejì wọ́n fi hàn yí pé tó ń ta ìkírun oṣù tútọ́ sínú kò ti dẹ́sẹ̀ àyàfi Al-Qadi Iyad rahimahullah àgbà nínú olùmọ̀ nípa hadith tọ́lá kí wọ́n ní sọ́rùkù ńlá kan fún sọ̀fíìkì lè máa ní mùsùlùmí wọ́n pè ní ikmalul mu'allim tíra yẹn ó pàtàkì púpọ̀ òun náà ní tíra tí. الإمام النووي رحمه الله تعالى هو مؤسس للولي تعالى في تشرح صحيح المسلم مين القاضي عياضي من لاني منه علماء مالكية أما صحيح إنما يكون البصاق في المسجد خطيئة idha lam yudfan tuntun tọ́sí mọ́sálásí kò ní jẹ́sẹ̀ kẹ́rẹ́ bá ti ṣe wí sáájú àyàfi tẹ̀yìn ọ̀bá bò malẹ̀ ilé ìtọ́ yapa sí níta-dì tó àwọn àdìwá tọ́ka sí pé ẹsẹ̀ ní tọ́ba bò malẹ̀ ní o tó parẹ́ àdéhùn ilé ìtọ́ ike àkọ́wé ìrìyà àwọn sọ pé kì í sẹ̀sẹ̀ àyàfi ẹni tí ọba kò tiẹ̀ má lẹ̀ ní ọjọ́ ẹsẹ̀ o ọ̀rọ̀ tí kọ́ọ́dì sọ yìí wọ́n ní kọ́ọ́dì tó sọ yìí pé téèyàn bá gba lérò láti bò mọ́lẹ̀ kọ́tẹ́sẹ̀ kọ́tẹ́sẹ̀ ṣùgbọ́n ẹ má gbàgbé o mọ́sálásí tá à ń sọ wọ̀nyí báyìí àwọn náà mọ́sálásí tó ti pé èpè àtòkúta lọ́wọ́ àtàlẹ̀ ìpè lásán òkúta wẹ́wẹ́ là ń dúró lórí ẹ̀ torí pé títí tó fi di gbogbo àtàwọn olùmọ̀ ńlá láyé sọ̀rọ̀ wọn ò tí ì máa mẹ́tì tí wọ́n fi ń pọ̀ lẹ́lẹ̀ kódà nǹkan kò dájú báwọn àtiwájú wa tí wọ́n máa wà láyé rò sí wọ́n fẹ́ kí wọ́n wà mọ́tíláṣí báyìí torí àti gbé kọjá lọ gbogbo ìdá àti ìgbésà rẹ̀ kí ẹ bá láyé ó sì fún wa torí àlọ́sùn ni pé àwọn ọmọ bá àwọn mọ́tíláàsì àwọn mọ́tíláàsì wọn ní àwọn ọmọ bá àwọn mọ́tíláàsì wọn yẹ ṣe kí ni wọn yẹ fún ìfúlọ̀ lẹ́lẹ̀ rẹ̀ kó bá àwọn aṣáájú wa ti ṣe màmá. tó ń torí di eléyìí báyìí àwọn ìfúlọ̀ mọ́tíláàsì. tọ́ àwọn olùmọ̀ púpọ̀ tí wọ́n ní mà nípa àdéhùn. irun tí kọ́ńdé ìyáàdù sọ yìí làwọn náà sọ títútọ́ sí mẹ́sàlásì kì í sẹ̀sẹ̀ wọ́n ti máa ro mẹ́sàlásì sɔ ila máa sɔ ti tutɔ ọmọ títútọ́ masalasi mẹ́sàlásì kì í sẹ̀ àyàfi téèyàn bá ti kíni o aso ma lɔ tutɔ masalasi tuto bí àdéhùn o ti tutɔ si masalasi àti Tabarani se ti wá bó ti kini ti teeyan ba bu ma lɛ. tọ́ka imaamu ahmed ati tabarani gba wa o ti se ọ̀dọ̀ Abu Umaama radiyallahu anhu. wọ́n lánàá bí muhammed sallallahu alaihi wa sallam wọ́n ní mantana xɔ mantana mantana axɔ fèlmẹsídì fèlmẹsánhó fẹsẹyé a gbogbo ẹni tó bá tutọ́ sínú kíláàsì tí ó bò mọ́lẹ̀ ó ti dẹ́ṣẹ̀ o fẹyìn dáfẹnà owó fàhásánà tó bá ti bò mọ́lẹ̀ ó ti di ládàá ilé ìtumọ̀ sí pé kò ní jẹ́ṣẹ̀ àfi sí kò bá bò mọ́lẹ̀ bákan náà àdìsí àbúdàr radiyallahu anhu lọ́dọ̀ ìmáàmù Muslim wọn náà nàbì sallallahu alaihi wasallam wọn ni wajadtu fi masawi ummati anna kha'ata takunu fil masjidi la tudfan lórí nínú tó dẹ́ṣẹ̀ lórí àwọn àlùmọ́ mi títútọ́ sínú mọ́sálásí láì bò mọ́lẹ̀ títútọ́ sínú mọ́sálásí láì bò mọ́lẹ̀ eléyìí fi hàn pé àìbò mọ́lẹ̀ ni ó sọ di ẹ̀ṣẹ̀ eléyìí náà sì ni àgbọ́yé àwọn aṣáájú wa wípé wọ́n gbọ́yé pé tá a bá tutọ́ sínú mọ́sálásí tá a bá bò mọ́lẹ̀ ní bí ti ṣe wa láti ọ̀dọ̀ Abu Ubaida ibn al-Jarrah wọ́n ní sàábẹ́yì ṣe aminu hadi تنقم في المسجد ليلة wọ́n tutọ́ sínú mọ́sálásí lálẹ́ ẹjọ́ kan fanasiya an yadfanaha wọn agbàgbé láti bò mọ́lẹ̀ hatta raja'a ila manzili títí tí wọ́n fi padà délé wọn rántí. fa akhadha shu'latan min nar wọn mú wọn mú iná wọn mú òye iná wọn mú lọ́wọ́ wá sí mọ́sálásí wọn bẹ̀rẹ̀ sí ni wà. wọ́n bẹ̀rẹ̀ sí ní wá ibi tí wọ́n tutọ́ sí wọn hàn wọ́n wọ́n kú lé wọn wá ibi tí wọ́n tutọ́ sí títí wọ́n fi rí wọ́n sì bò má lẹ̀ wọ́n ní alhamdulillah máa fi gbogbo ẹ̀yìn fọ́nà ẹ̀yìn tó lam tuqsam alayya khati'at al tó lam tuqsam alayya khati'at tí wọ́n kọ́ lẹ́sẹ̀ lèmi lórí lálẹ́ yìí. kíkọ́lọ́ ní kí n rí tí mo fi bò mọ́lẹ̀ eléyìí làgbọ́ yé àwọn aṣáájú wa rere ibi bá ti tọ́ sí mọ́tíláṣí tó bá bò mọ́lẹ̀ gbàná ni wọ́n jẹsẹ̀ ọmọ bá ti bò mọ́lẹ̀ kò ní jẹsẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mọ́tíláṣí tó pé pẹ̀lú àmbẹ̀ yanrìn òkúta wẹ́wẹ́ eléyìí ní kakọ kuta lé lórí àbíjágbà lérò pẹ̀lú kábò mẹ́lẹ̀ òní pé ìtàn ìtàn ká bubi tọ́ wà kálọ̀ dà síta èwo wọn gbà lérò nà ká ká kó ìpẹ̀lẹ̀ lórí ètò kíkà lọ dáadáa nà tọ́ba lọ dáadáa sí àǹtí múnú mọ́tíláṣí dáhùn lẹ́bi sọ́kọ́ àní dáadáa. ìdí ni pé tí ó hàn nínú àdéhùn ni pé ibi tó wà náà ma máa bu ìfẹ́ ibi tó wà lọ dànù síta wọn ìtayọ ẹnu àlá àdéhùn yóò tó kà síbẹ̀ ẹ̀kọ́ pọ̀ nínú àdéhùn yìí nínú rẹ̀ oníke mẹ́tíláṣí ilé ọlọ́mọ bá Ah, ha ma n pale lai lai agboron kan labo korara nina ku pale o nani ike agboron tutɔ sine ti o ba toka tuto sine ido toka aherebe sine e wo lo koya iri raju naa ni to a ti kelebe sowa toka kankunbe naa ni kelebe a ti pu naa méjèèjì sáfù kan náà tó sí àgbọ̀dọ̀ sí lọ́kùlọ̀ sí lọ́mọ láti jà eléyìí ti túmọ̀ sí wípé bí a bá rí ẹni tó ṣe bẹ́ẹ̀ ó yẹ ká pàkíyèsí rẹ̀ kó tètè lọ da ìpẹ̀ kó bò mọ́lẹ̀ tá a bá wá rí tòsí kò sí ní tó burú kẹ́ni tó rí kó bò. kẹni tó rí nǹkan yóò sì gba aládàá rẹ̀ gẹ́gẹ́ bí adé ti ti ń bọ̀. ǹjẹ́ tí wọ́n bá bò dípò ẹni tó ṣé ìpẹ̀sẹ̀ rẹ ni fóun àbí kìí ṣe pẹ̀sẹ̀ rẹ fún kìí ṣe pẹ̀sẹ̀ rẹ fún nítorí pé ní tó ṣe kò ṣàtúnṣe rẹ̀ ìbàjẹ́ tó ṣe kò ṣàtúnṣe àìdá tó fi lọ kò di eléyìí báyìí tiẹ̀ tí wọ́n wọlé gbalada rẹ̀ ṣùgbọ́n kò jẹ́ ìgbẹ̀sẹ̀ rẹ fún yẹ ká dínà ìpẹ̀sẹ̀ rẹ fún nígbà tá a mọ̀ kó ṣeéṣe kó wa bo nǹkan rẹ̀ mọ́lẹ̀ káwọ̀ wá síwájú rẹ̀ bó mọ́lẹ̀ gbígbé bí wọ́n ti máa ṣe nu ẹ ẹ ṣe wa fọwọ́ ara rẹ̀ bó nítorí kó lè ba jẹ́ torí la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi àní jẹ́ni tó gbàgbọ́ lódodo nígbàgbọ́ tó pé lódodo síwájú kótó di pàǹfẹ́ fọmọlàkejì wa irú dáadáa táwa náà fẹ́ kórè ara wa babalágbádá ẹ má gbàgbé bo ìtọ́tẹ̀ ìfúlẹ̀ tọ́ba wa tagídé torí òun ní ìbò ẹ̀yàn ọ̀rọ̀ àlọ́ bákan náà nínú ẹ̀kọ́ tá a rí kọ́ mbẹ́ ó ní wípé mùsùlùmí ó ní àyè tó ga lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa ó ní àyè tó ga lọ́dọ̀ ọlọ́wọ́n bá wa a rí eléyìí mú lára wípé títútọ́ sí mẹ́tíláṣí ni tí ì bá ṣe gíga tí àyè mùsùlùmí ga púpọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ni kọba ti ma lórí pé ẹ̀ṣẹ̀ lásán ni kọba ti ma lórí pé ẹ̀ṣẹ̀ lásán ni nítorí wípé ìfàbùkù kankan tọ́jà bíi ká túbọ̀ sí i kọfẹ́ ẹ̀sìn kọfẹ́ ẹ̀sìn tò ibi tó tún wá ń fàbùkù kan yẹn ilé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tí ò bá wá sí gíga tí kò rẹ̀ ga hàn. Ah, sàtífíkẹ́tì wọn bá já fún ọ kò di kẹfẹ́rì nù kálukú sinmi. ṣùgbọ́n ọ̀nbẹ nínú ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tó pé látàrí àṣìṣe ni látàrí àìmánì látàrí ìgbàgbé ni rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ni wọ́n ti gbé fúyẹ́ fún ọ. eléyìí túmọ̀ sí wípé ìkẹ́ ọlọ́run ọba ọ̀pọ̀ àánú rẹ̀ sì borí ìbínú rẹ̀. tó bá ti pé bí ẹ̀yin ti ṣe máa ń kájú ni tààrà ọmọ àtàyìn tẹ́ ẹ̀ máa gbó òfin jáde ní gbígbóná gbígbóná lórí dànù àánú bá wọn ni ni yẹn sì tí ó fi gan o èkó ní àyàfi ọba eléyìí nínú òkè ọlọ́run ọba ìtọ́nà ọba ti fún wa. àdéhìí tuntun tọ́ka sí pé ní ìrọ̀lẹ́ ayé ìta wáyé oríṣiríṣi àwọn kan ló ṣẹlẹ̀ láwọn ètò tako ohun tí ìlànà ń bẹ lórí rẹ̀ níbẹ̀rẹ̀ Islam nínú rẹ̀ náà ní gbígbé mọ́tíláṣí ta ẹnu àlà ṣíṣe ọ̀ṣọ́ sí mọ́tíláṣí nínú owó sí mọ́tíláṣí dójú àmì ipa sáfẹ̀kì mọ́sálásí wọ́ ga jù torí mọ́sálásí tó ń sọ fún wọn tuntun sí wọn èèmọ̀ flọ́ọ̀rì pẹ̀lú sìmẹ́ǹtì mọ́sálásí tó ń sọ fún wọn tuntun sí wọn tẹ́ni sí tátó pé rọ́ọ̀gì àbí kápẹ́tì mọ́sálásí tó ń sọ fún wọn tuntun sí wọn kó sì rámẹ́kì sí tó gbogbo eléyìí ó fi hàn wá yí pé mọ́sálásí ní ìgbà tẹ́lẹ̀ bẹ ní ọ̀nà tó ṣe pé téèyàn bá wọ ọbẹ̀ ọkàn èèyàn ń mì èèyàn máa sì rántí ọlọ́run èèyàn máa ìpele ayé yọ ọjà máa kankan kéèyàn ó ṣiṣẹ́ bí ó ti ṣe rọrùn lọ́jà. torí ẹ̀ náà ṣe ń sọ̀rọ̀ pé òtútọ́ sí bọ́lá ìlúmi kan òun òtútọ́ sí pé kí ni tó wàá rí nígbà bẹ́yìn ṣe sọ mọ́sálásí dà tí wọ́n á ké bí mọ́sálásí ṣe wà tẹ́lẹ̀ olùpẹ̀kẹ̀ ṣe nǹkan kan tó jẹ́ pé yọ̀yọ̀ lẹ́nu ìdí nu tẹ́nìkan kan ti ẹ̀fi bọ́ sókòtò tó lọ sọ sínú mọ́sálásí tó kò sí àtọ̀ láàrin ìsàlẹ̀ mọ́sálásí hàn nígbà yẹn pẹ̀lú gbogbo òde tó ti rí pé tọgbọ́n nítorí awábì kan ní inú mọ́sálásí ọbọ̀ sókòtò ọ̀tọ̀ ọ̀bẹ̀ yàtọ̀ síbẹ̀ ìpè gbé mọ́sálásí ibi tá ẹ gbé dé bẹ́ẹ̀ni kaba bọ́ sókòtò ní ìsìn tó ló ń tọ̀ sí orí fúlọ́ọ̀ tí wọ́n ṣe pẹ̀lú símẹ́ǹtì àti kínní òun gangan alára gan ìtọ̀ wọn kọ̀kọ́ fẹ́ sá padà ṣé kí n tọ́ bí táwọn èèyàn ti tún bẹ́ẹ̀ ní mọ́sálásí à ìtọ̀ ń gọ́ sá padà eléyìí jẹ́ àdéhìí àdéhìí mi tún wá wá. بتعد أنس بن مالك رضي الله عنه يتنا ولا نبي محمد صلى الله عليه وسلم وأني لا تقوم الساعة حتى يتباهى <coughs> حتى يتباهى الناس في المساجد وأني أمر من وجه جدي في إمام الترمذي ابن خزيمة متن صحيح النبي محمد صلى الله عليه وسلم وأني بين القيام والديوم síwájú kó tó di fáwọn èèyàn máa ṣe ìgbéraga síra wọn nípa àwọn mọ́sálásí wọn wọn máa fi ṣèfáàrí síra wọn ṣé mọ́sálásí ti ń tó tiwa ni wọn ni ẹ lọ mú tèpù à síwájú ti ń lọ wọn sì lọ mú tèpù àbí nǹkan gidi ẹ wọn ẹ and breadth wọn bá bẹ̀rẹ̀ sí wọn ọ yẹ ẹ̀ sóbi tí ẹ má pààrọ̀ téèpù téèpù kan náà ni ó wọ́n tún wà ẹ̀ sì bí kan kan lọ nígbà tí bá bẹ́ẹ̀ náà kẹsẹ sórí inú ok ẹ̀wọ̀n gíga rẹ̀ gíga láti ara wa ni wọn tún wà pẹ̀lú ìdajì gíga tiwantiyin mo sọ fún tiwa pé ok, bí tí bá tutù wa lọ́bẹ̀ àyè máàmù tọ̀dọ̀ tí wá dà tutù yín lọ. subhanallah bẹ́ẹ̀ làwọn èèyàn ò máa ṣe ẹ̀rí kó ti ń ṣẹlẹ̀ kó ti ẹ̀ ti ń ṣẹlẹ̀ ti pẹ́ wọ́n mọ̀ wá ojú di mọ́sálásí kan nítorí mọ́sálásí mi nígbà tá a sì mọ̀ pọ́nlọ́ ọba wa ti sọ òdodo fún wa ó ní wa annal masajida lillah gbogbo mọ́sálásí tọ́lọ́ ọba ìṣúra ìlédè làbá wọn kọtọ kẹsì tẹsùgìrù mẹsì tẹsùgìrù tó wà ní ìdè làbá wọn ẹkọ afẹ sọ nǹkan di kékeré pé wálẹ kẹkẹ wùlẹ yìí ọmọ kékeré wọn yìí sọ pé musa ìdè pé mẹsàlásì kékeré àwọn òbílà torí kò sí mẹsàlásì kékeré gbogbo mẹsàlásì ńkọ́ tọlọ́run bá wà ní kó ló sọ pé ilé Ọlọ́run kékeré. torí ẹ ìgbéǹde àlùkìyàmù ní dé síwájú káwọn èèyàn kí tó máa ṣe fáàrí síra wọn kí máa ṣe fùkẹ́ nípa àwọn wọn tiwa dáa ju lọ mọ́sálásí tiwa ga ju lọ ah, ọ̀tọ̀ tí ń bẹ lára mọ́sálásí gbogbo lẹ́yìn na ó bèbè la ẹnìkan yóò wá let's gbé àwọn tí wà mọ́sálásí ti ń rí wọn láwọn kan ti wá bẹ́ẹ̀ wọn láwọn fẹ́ gbó wọn tún láyà láyà wọn tó sọ pé àwọn gbó ràn án afẹ́ wo gbogbo mọ́sálásí tó wà lẹ̀ tòká wá wo fọ́ọ̀n wọn ti fi fáwọn mọ́ọ̀kì yẹn tòká fi lè àmọ́ ìlú èwo làwọn ò gbé kalẹ̀ ah! àdá ògiri mẹ́rin kẹ́ẹ̀tì sẹ́ẹ̀tì bó la kébìlà kẹ́ẹ̀ kírun kí ni wàhálà so ó túmọ̀ sí pé báyìí ẹni wọ́n kọ́ mọ́tíláṣí mi ó lè bẹ́ẹ̀ tó tààtì yẹ wọn ò ní parí ẹ̀. ibi tí wọ́n ti ń kọ́ lọ wọ́n tún lè rí i pé agbọn bíi táwọn ẹ̀sìn ó oh, nọ nọ nọ fọ́ọ̀mù yẹn ọ̀dà tó ẹ tú ẹ tú ẹ tú. wọ́n tún lọ módì oríṣi nǹkan míì tí wọ́n tún ṣe bẹ́ẹ̀. wọ́n tún lọ sílẹ̀ fún pákó bẹ́ẹ̀ o kò dé kátẹ́kọ̀ọ́ wọlé kò dé kójú ọ wọlé o tí wọ́n bá tún já pinnu ayé òṣèlú eléyìí mọ́. ìwọ wọn ń ṣe ní ìsìn aluminium tí ó tún gba glass wọ́n ti fi normal glass tí o ń gbé lẹ́sí ẹ̀yìn ó máa rí ẹ̀tọ́ wà ń ta ẹ̀tọ́ wà ń tọ̀ yín rí yàn yà wọ́n bọ́ ti wé bẹ́ẹ̀ hàn lọ́ wọ́n ti ṣe fluorescence gúngúngúngún o nígbà bá ń lọ o àwọn kan wà sùn yóò jẹ́ pé a ti gbàgbé pé ìdí tí mọ́tíláṣí fi ń jẹ́ kíkọ́ òun náà ni pé kọ́ sọ wa níbi òjò kójú ọmọ pa wá dà michael kó sọ wa níbi ìdí burúkú tí máa ń fẹ́ tí ò ní jẹ́ ká lè fọ kàkírun nígbà tá a michael eléyìí ni kókó ìtọ́fà tó ń fọ kó lè bàa jẹ́ pé ńgbà tó bá wà nínú mọ́sálásí atẹ́gùn ní òjò ń rọ̀ ní kíní kan kò ní lé ọkọ̀ òǹdí kọ̀ǹtẹ̀. àwọn àti wá kọjá lẹ́bù eléyẹn àti wá wọ lẹ́bù gbéraga lẹ́bù fùkẹ̀ lẹ́bù ti fáàrí ti kíni sọ́dà láti báyìí láti lọ kọ́ àwọn òṣìṣẹ́ wa. wọ́n tún kọ wọ́n tún ní gbogbo ògiri hàn wọ́n hàn kí ó sì tàbí kí ó tún dáa mọ́. eléyìí wọ́n ní ọjọ́ àmì kan nínú àmì jíjá nàbí ànábì Muhammad sallallahu alaihi wa sallam nítorí pé wọ́n sọ fún wa nípa tí ó ṣẹlẹ̀ ó sì ṣẹlẹ̀ kódà kò yé máa ṣẹlẹ̀ nìkan. rẹ̀. làwọn olùmọ̀tí wọn kọ nípa aṣọ́rọ́tò sáà àwọn àmì ìgbéǹde àṣeyàn ni wọ́n ti kí eléyìí náà bọ́nú rẹ̀ ṣùgbọ́n òun jẹ́ min aṣọ́rọ́tò sáà ti sọ́rọ̀ nínú àwọn àmì ìgbéǹde àṣeyàn àwọn àmì kéékèèké nínú rẹ̀ lélẹ́yìí wà. àrí mọ́sálásí láyé nìsí tí wọ́n kọ́ tí wọ́n ti pe gbogbo èèyàn lágbàá láyé pé ẹ wá wò mọ́sálásí wò lọ́ọ́ da tó léyìí láyé. wọ́n sì kọ́ mẹ́tíláṣí kan ní Morocco lẹ́yìn tí wọ́n pe gbogbo èèyàn wá sí a ní tí wọ́n kó sínú rẹ̀ kọjá sísun kọ́lọ̀ tún ní táìkù tẹlifíṣàn sọ pé ibi tí mẹ́tíláṣí tóbi tó tóbi tó tó bá fẹ́ máa rí ìmáàmù tí ń kírun fún yín ibi tí wọ́n bá tún lẹ́yìn lẹ́yìn yóò fún máa rí inú tẹ́lẹ̀ báyìí. ẹ̀wọ̀n eléyàn ti di shopping complex ó ti kú mẹ́tíláṣí. a sì rí mẹ́tíláṣí tó ṣe tí wọ́n ṣe kí ni dọ́ọ̀mù sí lórí tó kí computerize ni tó bá ti tẹ báyìí ó yí rẹ̀ yìí ẹ rojú sẹ́mà tó bá tún tẹ̀ yóò tún bora rẹ̀ ẹ ọ̀ wá dẹ́ tẹ lẹ́kọ̀ọ́ ẹ́. gbogbooru àwọn ọmọ yẹn gbogbooru àwọn ọmọ yẹn wọn bẹ nú àmì ìgbéǹda òkèèyà tó bá wọn mọ kíláàsì mi kọ́ ló ti gbàgbé pé òun lẹ ó ṣe bí bóyá wọ́n ní kó wá wọ mẹsíọ̀n kan ní o kó wo bí ha wọ́n ti fowó dára wọ́n mọ̀ wá wo ìyẹn náà ló ti draft kìíní ẹ wo bí wọ́n ti tu wọ́n ti tu wọ́n ti tu àwọn kọ́lọ̀ yẹn wọ́n ti jọra wọ́n ti ní kẹ́kẹ́ kékin àwọn àjẹpé bàbá wọn mẹ́tíláṣí yẹn ọkàn ò ní sí lára àmúta wa kí mọ́ ìdájọ́ tó hàn kí ó sára ògiri wọn á máa gbìyànjú láti dúpọ̀ sí ẹ̀rí kẹ́límà méjì pè kó tó kírun tán. ṣé làkọ́dé jákùn ni wọ́n kọ́ ni tàbí làkọ́dé kánà wọn kó làkọ́dé já làkọ́dé ká. ọmọ ọwọ́ ẹ̀kọ́ ó ti máa rò bọ̀ táà kí ni ẹ̀jọ̀ bíi ó ti ṣé ó ṣé ó wò òtítí kò sí bó ṣe lé pé bóyá ọmọ àbí oṣù kìíní kan tó kírun rú àwọn abẹ tọpọlọ tiẹ̀ náà nílò ọbẹ ah, ah, ẹni tó nǹkan kí o yè ah masha ṣé jíìm ní àríkà àrílà pọ̀jù ṣe kọ́tò rúkà ni àbí nàfà lọ́ba tó máa tán rẹ̀ dé ẹni tó wá ti rí ilé ṣé nǹkan rí ló ti ẹni tó kọ́ ká láì fi sìn kárí ló ti àbá àwọn kan lẹ́kọ̀ọ́ kan lọ kó kọ lóríṣiríṣi báwo kọ ọlọ́ọ̀ni o nàìjíríà limited yìí báyìí wọ́n kàn lọ kọ lóríṣiríṣi ní wọlọ rahman malik kudus salam mọ́mí wọ́n sá tó bẹ̀ títí tó fi tójú rẹ̀ fi rí kan tó sóyè pé wàá tẹ́wọ́ kọ́ lọ́ọ̀ náà nílé ìtiwà àti tí àyà mú wa lóun wa káà. èyí tó ń wá ipò dájú pàdé ti mú wa báyà lọ́ba àmọ́ ti fi kíw lórí o. abẹ́lómi tó tẹ̀ máma wọ́n kọ́ sẹ́gbẹ́ kan pé orúkọ àwọn màláíkà tọ́lọ̀ ń dá nínú Al-Qur'an. sọ̀rọ̀ kí lè fọ ọpọlọ rẹ̀ tó ti ma Jibril ọmọ Mikael àwọn kọ̀ọ̀kan ní Israfil ọ̀wá náà tó lọ́ àmọ́ ro súra wo ẹ́ wo dáadáa mo máa kí àkùrá ni dáadáa ó yẹ kí mi náà lè máa di ìtọ́ máa ronú títí dé kí tán wọ́n lè gbé àwọn àwọn tó wọn mọ kọ látòrí àwọn àwọn ṣéwù tọ̀ríkọ̀ tó ti pẹ́ àwọn ṣéwù tọ̀ríkọ̀ tó tẹ̀lé àwọn àtìrọ̀lẹ́ ayé gbogbo wọn kọ wọn náà wọn á wò ó títí ṣéwù báyìí náà bẹ́ẹ̀ mú títí ṣéwù kún ọ̀kún ọ̀kún kọ ṣéwù báyìí wọn ti kú òǹdí wípé ilé ìjọsìn la síbẹ̀ náà ibi eléyìí hakikatan ó ń bẹ nínú ìtẹ̀lé ìlànà àwọn tó síwájú wa nínú sìnà wọn ó dájú pé majority wa àwọ chọ́ọ̀chì rí ìlànà kí lọ́sọ̀ nǹkan bọ́ bẹ̀ fẹ́ǹ gbá bọ́ọ̀lù lọ́bọ̀ bẹ̀ nà ẹ̀ dáhùn tòkí wọn tọ́wọ́ sáré wọ bẹ̀ tòmọ́ ní kí n mú nǹkan kí n jáde kí lọ́ fẹ́ mú bàtà àwọn kan ṣe é ṣe kí wọ́n ti wọ̀ ọ́ rí ó sì ṣe é ṣe kẹ́ni tí ó wọ nínú orí lọ́ọ̀kan rí tẹ́bá rí lọ́ọ̀kan kí lẹ́ẹ̀ máa rí ẹ̀rín tó à wọ́n ṣe tó dínrín dínrín nítorí kó lè bá àfọ ọpọlọ àwọn tí máa ń bọ̀ èrú rẹ̀ kọ́dà ẹlòmíì ti ń ti modify mọ́tíláṣí ti ń beautify rẹ̀ ní wọ́n sọ̀rọ̀ ayé ìsìn ti lajú kọjá kákàtẹ́ nílẹ̀ ó yẹ kọ́ńtẹ̀ tí gbogbo ẹ̀wù rẹ̀ ọ̀dọ̀ à tí ẹ̀wù ńlá ẹ̀wù yẹ̀yẹ̀ ọ̀ tí ọ̀rẹ́ torí di eléyìí nínú àmì gbẹ̀ndẹ̀ àlùkìyàmù òun náà ní ká máa ṣe mọ́tíláṣí lọ́sọ̀ọ́ ká tún wá máa ṣe fáàlì síra wa lórí ẹ̀ ká kọ́kọ́ ga ká kọ́ mọ́tíláṣí yóò ga ga ga ga ga yóò fẹ́ tó ilé alájà mẹ́rin ilẹ̀ ẹlẹ́ nìkan nípa yẹ́sì kí wọ́n kírun ní kò sí àná òkè sí pé wọ́n ṣe àjàkejì àjàkẹta àjàkẹrin láà gbogbo ẹ̀ wà gbàyàwó ni wọn náà mọ wá wo ọmọ wo bí tọ́jú àjà mẹ́tíláṣí fìlà rẹ̀ ó sì bọ̀ masha allah bọ́yẹ̀ sí ìrírú ẹ̀ rí ọmọ wo báyìí pé masha allah la quwwata illa billah gbogbo àwọn àwọn kìbáà tí wọ́n bá ti kékèké kékèké sókè lọ́rùn wọn àdírẹ́sì wọn yí afọ́tò kan síbi wọn kún lọ́dà kan tó yàtọ̀ sílẹ̀ yìí wọ́n pin lé lọ́dà tó àwọn atani fananu ẹ àwọn artist tó ṣe sẹ́yìn báyìí gba orí wọn pé pọ̀ ètí ọmọ tí ọmọ kọ́kọ́ lọ rí lọ subhanallah torí ẹ eléyìí ń bẹ nínú àmì ìgbìndé àwòkè yẹn àná. ọlọ́run bá wa kí ẹ ti pé ká ẹ kọ́ kalẹ̀ ọ̀hún kẹsí lọ́sọ̀ọ́ kórí jìnrìnjìnrìn lọ́lọ́wọ́ bá ń fẹ́ o ìtọ́lọ́wọ́ bá ń fẹ́ o náà ní kẹ́ sọ mọ́sálásí jí pẹ̀lú títẹ̀lé tiẹ̀ ẹ jẹ́ kí mọ́sálásí kọ́ máa rí yín kẹ́ máa ti lọ́nu ẹ̀ tọ́lọ́wọ́ bá ń fẹ́ o yìí ti bá kọ́kọ́ kalẹ̀ kí ló kọ́ kalẹ̀ gbàtí èsì pé museum la kọ́ kalẹ̀ ẹ̀yin ẹ máa wá mọ́sálásí wá kí òun tọ́lọ́wọ́ bá ń fẹ́ o fún wa ìdínú tó fi jẹ́ kí láwùjọ tí àwọn èèyàn ti mójútó ẹ̀sìn ní àwùjọ àwọn Yorùbá yìí wọn àwọn mójútó ìsìlá rárá ẹlòmíì wọn lọ sáájú torí kí ó lè má mọ̀ lè gbé sẹ́kùn tí ọba fún yàn tẹ̀ gbogbo ẹ̀ láti rí ẹlòmíì tí wọn lọ síláṣí nítorí wípé tí wọ́n bá ń pín sàrà wọn lè bá àrántí rẹ̀ nù. ó kéré púpọ̀ nínú àwọn èèyàn nítorí pé wọ́n á kírun torí tọ́lọ̀ àwọn èèyàn tí è kírun ẹnìkan wá ń tọrọ pé ẹ dákun àwọn akọ́ wọn kíláàsì fáwọn aláṣùpá gbọ́dọ̀ àdúgbò ní àkàndá ẹ̀kọ́ ọ̀ṣọ́ àlọ́ ẹ̀yìn kọ́kọ́ gbìyànjú iye tọrọ kọ́bọ̀ tó bá lè dá ẹ̀rá blọọ̀sì kẹ́ẹ̀sì fọ́kànnà kẹ́ẹ̀sì kẹ́ẹ̀sì kìbìlà kẹ́ẹ̀mẹ́kírun bẹ́ẹ̀ tòní ní ah, ah, a níbi tá a ti ń kírun ẹ kọ́kọ́ máa kírun tó wá fẹ́ mọ lọ́wọ́ ní ẹlẹ́kùn sá o tí o bá kọ́ mọ́tíláṣí fún ọ mọ́tíláṣí ńlá ara ẹ̀ láfẹ́ o ṣé ẹ fẹ́ fi ṣe competition pẹ̀lú àwọn kan ní àbíbáwò ìgbìnú òwe tó yẹ kí tí gbogbo yẹn náà bá ti ẹ̀rí ọgbà fáwọn mùsùlùmí bẹ ẹ̀yin mélòó gan-an lẹ́wà ládùúgbò tẹ́lẹ̀ ọlọ́run mọ́kànlá pẹ̀lú lè má mú nu jama èèyàn mẹ́wàá lè má mú jẹ́ ẹnì kọkànlá ẹ dákun torí tọ́lọ́ sórí kàtà máa wá kọ́ kíláàsì mílíọ̀nù fún yín kẹ́ẹ̀ tó kírun ó túmọ̀ sí pé wọn ò lẹ́sìn rárá mùnáfìkì lọ́pọ̀ jù mọ́tíláṣí tí wọ́n kọ́ ọ́ lẹ̀ fún àwọn ọjà títa ní oṣù lè má mú mọ́tíláṣí tí wọ́n kọ́ ọ́ lẹ̀ fún àwọn ọjà títa ní ọmọ sàfà tẹ̀síìrì mọ́tíláṣí tí wọ́n kọ́ ọ́ lẹ̀ fún àwọn ọjà títa ní ọjà làdáni ya laitahum fa'alu dhalika ibtigha'a wajhillah tó bá tẹ̀sẹ̀ kí wọ́n ń jà sí nítorí kí wọ́n fẹ́ rí ojú ọlọ́run bá ní kò bá tún sẹ́pẹ́rẹ́ ṣùgbọ́n wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni nítorí kò lè jẹ́ sullamul wusuli ila al-fulus lè jẹ́ ọ̀nà tí wọ́n máa gbà láti rówó. àwọn kan wọ́n ní ẹ̀rọ àpò àwọn ọkùnrin kíláàsì ládùúgbò àwọn iṣẹ́ àwọn oṣù tó wípé ilẹ̀ yín ẹ̀dì bùn wá. so àwọn kọ̀ mọ́tíláṣí tí yín ni kẹ́ wọ́n á máa kírun sí kẹ́nìkan jẹ lè má mú lọ́jọ́ wájú nínú yín o. so yé torí àlè kọ́ mọ́tíláṣí kalẹ̀ kó ń bí díà kan máa ṣe lè má mú rẹ̀. wọ́n ti lọ gbé wa ọ̀sán sírọ́ọ̀nù ọ̀sán wa lọ fún ṣèpàdé lẹ́yìn tí wọ́n kọ́ bá kọ́ asọ̀dí asọ̀dí jàgídíjàgàlà gbà wọn lọ. gbogbo ẹ máa kọ́ nǹkan yín ọlọ́run tó àti. because kì í ti pé òun lọ́jà lọ́dọ̀ sí wọn àwọn jẹkújẹ kan bí wọn máa kí ó kankan lórí pé babaláwo ni wọn kún àdúgbò táwọn fẹ́ máa lo fi máa kówó jọ kówó jẹ àwọn tí wọn máa kí ó kan wà táwọn máa lo máa kí ó òsì wọn náà ni wọ́n fi kọ́ àwọn afẹ́ kọ́ mọ́sálásí jìnrìn jìnrìn èèyàn mélòó ní kírun kọ́lọ̀njẹ́ apọ̀ ẹ̀sìn rẹ̀ torí di àmọ́ àtìfáàrí ẹnìkan ọlọ́sílù kan wọ́n á rí mọ́sálásí jí máa wọ́n ẹ̀ ọmọ náà kú wọ́tẹ́ ìlàbílà pé ó mọ́sálásí jí máa wọ́n lọ́wọ́ àlù sí lọ gbọ́ mọ́sálásí jí máa lù wá kéènì kọ́dà pé kí ni kí gbogbo eléyìí ṣe jẹ̀mọ́ ẹ̀fọ́ a bá ní tọ́pọ̀ ọ̀la tá a pé àmọ̀ pé lè sí ní mọ́sálásí mọ́sálásí wo ló ju kan lọ tó bá yẹ láwọn mọ́sálásí dáná bí tọ́ka sí fún wa pé ọlá ti ń bẹ fún kó kírun bí kírun bómi lọ fi fún àwọn mọ́sálásí o àti sọ irun ó ju ẹgbẹ̀rún owó rẹ̀ lọ́tà bá kí ń bò mí sẹ́wọ̀n ní mọ́sálásí yẹn ti wà ń gbà yẹn igi dẹ̀bí nù lòpó rẹ̀ àmọ̀ lásán ní búlọ́ọ̀kù rẹ̀ èèpẹ̀ lásán àtòkúta wẹ́wẹ́ ní flọ̀ rẹ̀ àjà rẹ̀ kúmá ewé igi dẹ̀bí nù tẹkutu tó bá rọ̀ òjò máa kún mi òjò máa kún mi mọ́sálásí tẹbi pété àwọn ìbá forí kan tó bá ń gbórí òkè báyìí omi ẹ̀rọ kan ó sì máa tàn lórí rẹ̀ sallallahu alaihi wasallam. èké ti pé beautification àbí owó kan tí ná ìlójú ó ní làwọn olùmọ̀wá ti ń sọ yìí pé báyìí ti ṣe fi mọ́tíláṣí rẹ̀ lẹ̀ da àdúgbò ṣe dà lọ. olùkọ́ yé wa ọ̀rọ̀ pọ̀ mẹ́rin pé da àdúgbò ti ṣe dà lọ. because bóun ṣe fi ilẹ̀ tó máa ń kírun nú ẹ̀rú ọlọ́wọ́ máa bọ̀. bóun ṣe fi ilẹ̀ tó bá wọnú ṣùgbọ́n bó ti wà lónìí tọ́ba ti wọ ọbẹ̀ òkè lọ́mọ wà tilẹ̀ pẹ̀lú wọ́n náwó náwó síbi ọ̀mbrẹ́là ah, síra rẹ̀ ń para rẹ̀ ẹlòmí ó ti dùn sẹ́nu ọ̀ wá máa lọ bàbá ìwé sílẹ̀ náà ẹ̀rọ tó ń wó iná ni. tontorí di eléyìí báyìí àwọn amárí ẹni tí wọ́n máa kọ̀m̀pì àwọn mọ́ọ̀kì yẹn wọn kí ah mọsálásí maka àkọlù tuntun madina lọ àyè gbọ́dọ̀ wọn mọsálásí madina kí ọ lọ wò dáadáa ó wò rí. bọ́ọ̀lù tó débi pé àwọn mọsálásí tuntun wà ní yunifásitì àwọn ọmọ yunifásitì kọ̀ọ̀kan tó máa jiyàn lé lórí pé ah mọsálásí yunifásitì ti wa ah. wọ́n lè lọ nà kínní kan ẹnì kó gbà sí yín kí ẹni kọ́dà kò yàtọ̀ sáyé àwọn obìnrin ní mọ́tíláṣí ti wá. ṣé àwọn obìnrin wá di lẹ́bùtù? sọ̀rọ̀ pé lé yóò fi hàn wá báwọn èèyàn ti dà lónìí. àti báyìí ẹnìkan fẹ́ kọ́ mọ́tíláṣí ọkọ̀ gbogbo mọ́tíláṣí tó wà lù wọn lọ bí àwọn special anti gloves wọn lọ bí wa. lẹ́yìn náà wọn sọ pé ọ́ oh, mọ́tíláṣí tí bàbá yẹn kọ́ mọ́tíláṣí tí bàbá yẹn kọ́ nǹkan sẹ́ńkì rún bẹ́ẹ̀ mẹsàlásì tí bàbá yẹn kọ́ tòǹtòrí kan fẹ́ náwó nákúnà mẹsàlásì wà á nígbà tó yẹn twenty lọ àbẹ́yẹ̀ fura bẹ́ ẹ̀ fura ilẹ̀ ń bẹ́ o sẹ́kọ́ lè kọ́ mẹsàlásì yẹn tí wọ́n gbà yẹn two thousand àmọ́ torí owó nákúnà sáfẹ́ ná wọn wà kọ́ yọ ọmọ ní sẹ́yìn twenty yóò rí kékeré báyìí pípé àfẹ́ bulẹ̀ pọ̀ tó ráwọn èèyàn kírun pọ̀ àbẹ́yẹ̀ bẹ́ẹ̀ àmọ́ àfẹ́ náwó pọ̀ nítorí kí wọ́n lè mọ̀ pa lówó. irú rẹ̀ ló ń ṣẹlẹ̀ àfi kọ́ lọ́wọ́ sànù especially àwọn alówó ẹja kọ́ mọ́tíláṣí sẹ́gbẹ̀ẹ́ lé wa pé tọ̀ irú ìdá àwùjọ pé alága náà kà pé wọ́n lọ tiẹ̀ náà ni o mèmí ti kọ́lé tí mò na sùn wọn náà gba lé tiẹ̀ àwọn òbí lẹ̀ tò irú àwọn ìjọ máa ń kọ́ sára lé wẹ́rì tó pé kọ́dà omi tẹ́ bá ẹ wà wà àtọ́lé gbáyé àmọ́ ceramic ní òkè àtìlẹ̀ àti gbogbo àrògiri tó bá wọn lówó tíro eléyìí la nílò ẹni kọ́ni pílásì ẹ ti sọ́ra ẹ sọ́ra fún mi máa ti fáàlì pẹ̀lú mẹ́tíláàsì ilé ọlọ́run ọba ti wá ní kò sì sáyè fún àti tètè fáàlì kò sí àyè fún àti tètè fáàlì. bákan náà. وكما نتر عبد الله بن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما أمرت بتشييد المساجد أخرجه أبو داود وصححه ابن حبان آه حديث إقاو كيف يعني حديث يوكناني عبد الله بن عباس أنا أقول الله بباري وفي بأور وأنا تبع النبي محمد صلى الله عليه وسلم أنا بني ọlọ́run ọba ọ̀pami lásẹ̀ bitashiyid al-masajid pẹ̀lú kí n kọ́ mẹ́sálásí kọ́ ga róró kí n wá kùn lọ́dà ọlọ́run ọbẹ̀ ń ọlọ́run ọbẹ̀ mi pé kí n kọ́ mẹ́sálásí kọ́ ga kí n tún kùn lọ́dà wọ́n tọ́ka sí wípé inú òṣèṣì àwọn Yahudi àti Nasara ẹni kí wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì àti sinagogu kí wọ́n dára olùkọ́ yìí náà gbogbo ibi tẹ́ bá rìn sí pápá ńlẹ̀ Yorùbá yìí kì í ṣe nǹkan tuntun abẹ́rẹ́ mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n ti ṣe ṣọ́ọ̀ṣì lọ́sọ̀ọ́ láti òde títí dénú. wọn máa pọ̀ gẹlẹmagẹlẹma ẹrí church mi wọn kọ tọ́wé yẹn bá fẹ́ kọ nílẹ̀gbẹ̀ ó lè tó àgbékà márùn ṣùgbọ́n ìsàlẹ̀ nìkan ga lóòkè lásán ni òun kàn wà báyàwó ni tó wọn wá ṣe glass àjà kọ́kọ́ kò bẹ́ẹ̀ o gbájú ni àjà tó tún yẹ kọjá kejì glass àjà kẹta glass tẹ́lá ti wá rí lọ kí wọ́n pé ah, ilé báńkì wo ló tó báyìí báńkì gbèsè báńkì ẹnìkan rí sọ́ọ̀sì kan nílùú kan dèdè roundabout ah, wọ́n á ti òkèlè gbà gbà gbà wọ́n á rí ẹjọ́ báńkì wo lélẹ́yìí àbí sọ́ọ̀sì wo lélẹ́ subhanallah kódà ìlú kan káfọ́ kọ̀ọ̀bù láti rẹ̀ tó bá rìn tó bá rìn tó bá rìn ó kàn máa ra àwọn ilé tipa mi wọn pọn tipa mi wọn pọn tipa mi wọn pọn tó bá ti rí ilé kan lọ́ọ̀kan tó mú wọn lójú tó sọ̀rọ̀ ní súnmọ́ bẹ́ẹ̀ ó rí pé sọ́ọ̀tù subhanallah eléyìí jẹ́ ìṣesí àwọn nasọ́ra àti ọ̀hún ìgẹ́sẹ̀ nǹkan tuntun lọ́dọ̀ tó wọn yéésì ṣe nàìjíríà yìí nìkan o gbogbo àgbáńlá yìí wọ́n ti máa ń kọ́ chọ́ọ̀chì wọ́n kọ́ tìrìntìrìn tọ́ ọlọ́run ọ̀fẹ́ ànábì sọ̀rọ̀ láti ọ̀nà kò sí bẹ́ẹ̀ ẹ̀ríkẹ́ tí church kan bá wà báyìí tó bá wọ́n ti ń kó jọ wọ́n ti ń kó jọ tí wọ́n fi sọ̀dí bá mi ẹ kàn rí i pé wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kọ́lé mi sí ní àyíká ni wọ́n kọ́lé mi ipò rẹ̀ òun lè tó times three èyí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ so yóò gbé èyí tó ti wà ńlẹ̀ mi tẹ́lẹ̀ ẹ kàn rí pé wọ́n wò ni tó wọn bá bẹ̀rẹ̀ sí ní gbígbé lẹ́bù tó yẹ kọ́ wà gan lọ́sẹ̀sẹ̀ lọ báyìí ọlọ́run ọba ọ̀pá ànábì tiwa látẹ sọlọ́lá àdìwà àdìsẹ́lẹ̀ láti ṣe bẹ́ẹ̀ tí wọ́n tí wọ́n ṣe àwọn máa ń tọ́pà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí ọba tẹ̀sán jẹ tí ọba tẹ̀sán jẹ ẹnìkan ò ní wá kọrin inú ẹ̀sán jẹ náà ni pé sáà lè kọ́ irú lé ìkàlẹ̀ kó sì jẹ́ lè rọ́ mo rò yé ìgbé ilé tó báyìí ẹ wá pé lè rọ ní gbèsè àánú ah, kò lè jẹ lè rọ. ẹ sì mọ̀ pé mọ́tíláṣí bàbá àjẹpẹ́ ní lásán la tẹ́lẹ̀ kíkà lùkọ́ ọmọ ìkírun tí rọ ni àbótọ́ òdodo ni òdodo ni òbí tó tún máa rí ìyàtọ̀ rẹ̀ kápẹ́ kápẹ́ ní ìdúró àtọ́ pọ́lé jìnrìnjìnrìn kalẹ̀ ẹ rí báwọn ẹ̀sìn máa ń select churches fún ọ̀rọ̀ àwọn ilé ìkọ́ ilé jìnrìnjìnrìn kalẹ̀ wọ́n ti ná millions of naira láti sí lọ́sọ̀ọ́ àwọn àga tó wà bẹ́ẹ̀ àwọn executive chair tí wọ́n mú fi jókòó rí láyé ẹ̀ tó àwọn aná ti bẹ́ẹ̀ tó jẹ́ pé tó bá mú iná tí wá sí ìlú yìí lọ kíákíá ni tàǹbà jẹnẹrétọ̀ ti wà tó fáànù lásán lórí yá kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ̀ọ́ máa fẹ́ ti ọlágbárí ni tó tó wá wò ó ó wá rí i pé áá ah, ah, ọ̀sọ́ ìpọ̀ ó rí i pé tí ó ṣẹlẹ̀ sí mẹ́mbà ìbẹ̀rù ọ̀pọ̀ ju ibi tó jẹ́ pé ó ń rí àga arú ti sùkú ní máa jẹ́ pákó ó lè sún yẹn dínú làwọn gbé kalẹ̀ ẹ̀rí pé mẹ́mbà ti bẹ̀rù ní tó nǹkan òbíkọ́ ti táwọn fi mú àwọn èèyàn nù tó tí ètò wọn fi irú àga sùkú jókòó tó bá ní àjà tí ò ní jójú wọn máa pa ẹ ó lè léèyàn díẹ̀ unlike ètò ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ pé bóyá èpo ìwádìí ìgbè igi àgbọn èpo igi ọ̀pẹ ìní wọn kò lè lórí ibi lọ́dà sẹ́ni tí wọ́n ṣe bí búkà wọn. ó lè tó àti àwọn ọ̀dà tó wọn lọ́mọ pariwo mẹ́rin lórí ọ̀sì ya ẹ̀sìn ẹ̀kọ́ ní tuntun ti ya yanu ya wa fa tó fi ó kulu òtún ya ẹ̀rí bẹ́ẹ̀ nìkan ní ẹ̀gbẹ́ kìíní ẹ̀rọ ẹ lọ fi ra ayé sẹ́fẹ̀ ẹ fi ra ayé sẹ́fẹ̀ àwọn èèyàn máa wò pẹ́yìn mélòó fa ṣé ìwọ kírun rí nbì kan ẹ̀rù wa ń bọ̀ pé mo fi àwa mélòó àwa mélòó kí ni àwa torí wa pé nù ẹ tí ọba wá sí rẹ̀ tó bẹ́ẹ̀ ti rí tí àwọn èèyàn ń dà lọ́bìnrin wọ́n máa rí pé bẹ́ẹ̀ wọ́n náwó bíbẹ̀ yẹn yẹn ọba standard mu náà standard àti sọ́wọ́n akẹ́ni kò ní ti àníkírun kílá kò ṣe wá káàdì kọ́ máa bá àrùn sọ ni. tó ẹ rí i pé ìyàtọ̀ tó wà nù ibẹ̀ ló ti máa mọ̀ kílẹ̀ sìn òdodo gan kí àwọn tani sanra wọn jù. sọ eléyìí anábì sọlá àdìsọlẹ wọn lọ́nà ọ̀pá wọn láti o táwọn ọkọ mọ́sálásí kọ́ gáá táwọn òkun kùn lọ́dà. ẹ̀rí mọ́sálásí ti wà báyìí lẹ́gbẹ̀ẹ́dẹ́gẹ́dẹ́ tó jẹ́ pé kò ga lọ títí ń bọ̀ wọ́n kún lọ́dà mi òbí kankan wàlhámdùlì ọlọ́run ọ̀pọ̀ àwọn láti àmọ́ kò sí mẹ́tíláṣí mi ò tẹ́ẹ̀fẹ́ rí fún òkun lọ́dà o wọn ò tí ì rówó kùn o ọ̀pọ̀ yé bọ̀ṣà sọ pé bí dáadáa mẹ́tíláṣí mi wà ní dáàbò tó tọ́ka sí lọ́wọ́ ká yẹ ní flọ́ọ̀tù wọn ṣe ń bì ní ẹnì kan kò ah, ẹsì fẹ́ dá wa padà sí ayé ìgbà tí o sì náà fa lórí tó wà lóṣù náà làwọn sábà yìí tọ ọlọ́run ọ̀pọ̀ àwọn aláṣẹ láti kọ́ mọ́tíláṣí kọ́ ga táwọn oṣù kùn lọ́dà tọ eléyìí jẹ bẹ́ẹ̀ kí lọ́pàá ìdí tí anabi sọlá àtúntò àti sọba yìí oníkéjà àgbàlérò pẹ̀lú kíkọ́ mọ́tíláṣí wọn náà ní ká kọ́ ilé kankanlẹ̀ tí ò ní jẹ́ kó orú mú wa àti tí ò ní jẹ́ kí òtútù kó mú wa tí ó sì ní jẹ́ kó ru ọ̀pá wa. lódodo tá a bá wọnú mọ́sálásí tó orú bá mú àlékún rí i pé orú lékún sí i. tòbọ̀t nígbà míì òǹgà ni ó di ooru tóòrùn bá mú tó bá wọ abẹ́ àti bàbà wàá rí i pé òòrùn ti ń ta ọ́ láàrún yóò dínkù so afẹ́ kọ́ ilé kankan lẹ̀ ìtumọ̀ mọ́sálásí náà ká kọ́ ilé kankan lẹ̀ láti sin náà tí ò ní jẹ́ kí òru ọ̀pá wa oòrùn ọ̀pá wa tí ó sì ní jẹ́ kó tutù wa tí ò ní jẹ́ kó ju ọ̀pá wa ìtumọ̀ fi kọ́ mọ́sálásí kalẹ̀ sẹ́yìn wọn á bùkátà pé kọ́ ga róró ká máa kùn lọ́dà ká máa ṣe lọ́sọ̀ọ́ kò bùkátà rẹ̀ kò sí bùkátà ká lọ́sọ̀ọ́ torí tá a bá ti ṣe lọ́sọ̀ọ́ yóò máa kó kan wa à ń sìn bùkátà ká fọkàn sí gẹ́gẹ́ bá ń fara sí lọ mo rò pé ẹ ike báàbù kan ga ti síwájú tí wọ́n pè ní kíni báàbù khushu'i fi salat nítorí ṣe pẹ̀lú kápọ̀ kàtẹ́lọ̀ nígbà tá a máa ń kírun ìgbà tá a bá ti ṣe mọ́síláṣí lọ́sọ̀ọ́ kò ní jẹ́ ká lè pọkàn pọ̀ sórí irun a sì mọ̀ yín pé kọ́kàn wà lórí irun kọ́kàn àwọn kan á ní ọ̀dà mọ́tíláṣí àníṣe lọ́sùn ṣùgbọ́n àyè máa ilé ìrùn ọ̀yẹ̀ àti òwúlò ọ̀rọ̀ tí òwúlò rẹ̀ kò sí yàtọ̀ láàrin àyè máa àti àyè àwọn máa mú yàtọ̀ torí ọ̀kan nínú àwọn olùmọ̀ mọ́tà àti màdínà lọ́sùn ìgbà tó ti pẹ́ ìpínlẹ̀ yẹn àwọn tí ń ṣèjọba àwọn arígbé báwo ló fẹ́ lọ láti ṣàfihàn wípé àwọn tọ́jú àwọn ọmọ kíláàsì méjèèjì ṣùgbọ́n lódodo tí wọ́n fi àwọn ọ̀ṣọ́ yẹn sílẹ̀ tí wọ́n ò ṣe tí wọ́n fẹ́ mọ́ kíláàsì dáadáa lọ́nà tó fi jẹ́ pé bí mùsùlùmí ti ṣe ń pọ̀ sí kálukú ọmọ aráyè kí ọ̀run kò bá dáa ju àwọn ọ̀ṣọ́ yẹn lọ kò bá dáa ju àwọn ọ̀ṣọ́ yẹn lọ torí pé àwọn ọ̀ṣọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe pé kí ẹ̀ máa wọ bẹ́ẹ̀ èèyàn mọ̀ pé pé ayé yìí náà ti ṣẹlẹ̀ yìí. tó láàkì àwọn olùmọ̀sọ yìí pé tí wọ́n máa fi ilẹ̀ kọ̀ bá dáa jù torí pé kọ̀tọ́ kọ̀tọ́ náà. ọ̀rọ̀ sẹ́ni bí wọ́n sọ pé mọ́ omirtu ọlọ́run ọ̀pá mi láṣẹ ó fi hàn pé ànábì gan ọ̀fara mọ́ torí tó bá dáa ni ọlọ́run náà ọba pa láṣẹ tó kó síbẹ̀ à ń ṣe mọ́tíláṣí lọ́sùn tó bá dáa ni. ọlọ́run wá fa láti tó síbẹ̀ ilé ìtumọ̀ sí pé àtúkọ́ mọ́tíláṣí tán àtúfẹ́ ceramic láìsí rẹ̀ ẹ̀ àtúfẹ́ lẹ́kì nípa máa tó ẹ̀ yá àtẹ̀tẹ̀ tẹ bíréèkì tọ́ ní ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ àgbọ̀ bí mọ́tíláṣí ti ṣe rìn wọ́n gba ìgbà wọ̀rọ̀ alátọ̀dọ̀ Abdullahi ibn Umar ibn Khattab radiyallahu anhuma wọ́n ní mọ́tíláṣí ànábì muhammed sallallahu alaihi wasallam lójú ayé ànábì kana mabniyan bil labin àwọn òkúta tọ́jà pé àmà ni wọ́n fi ṣe blọọkù yàn àwọn blọọkù tí wọ́n fa àmà ṣe tí ó dùn kéékèèké lọ ni wọ́n fi kọ́ mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam. wa saqfuhu al-jarid ànábì sallallahu alaihi èèpo gi ewé dàbínù abala bí igi ọ̀pẹ yẹn ewé rẹ̀ apá rẹ̀ ẹni wọ́n dàbò lórí. wàhùnmádùhù khashabu nàkàl àwọn òpó mẹ́tíláṣí tànàbí sọlá àdìsọ́lá igi igi ti dẹ̀bí nù gángan ni wọ́n fi sòpó mẹ́tíláṣí tànàbí sọlá àdìsọ́lá. فلم يزد فيه أبو بكر شيئا أبو بكر في كان kò fi kún mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn tí ànábì kú tá Abubakar jẹ àrólé Abubakar òfin kankan kún kó ti anabi su ta abubakar wà náà lọ́wọ́ wa zada fihi Umar ṣùgbọ́n Umar radiyallahu anhu òun fi kún mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam wa banahu ala bina'ihi fi ahdi rasulillahi sallallahu alaihi wasallam bil-labni wal-jarid wa a'ada hu khashaba. ṣùgbọ́n gbà tó ń fi kùn gẹ́gẹ́ bí ní wọ́n fi kọ́ láyé ànábì náà lòun náà fi kọ́ búlọ́ọ̀kù àmọ̀ òpó igi dẹ̀bí nù àjà ewé igi dẹ̀bí nù báyìí ni wọ́n mọ̀ sí ṣùgbọ́n nígbà tí Usman dé Usman yí padà ó ti àfikún ńlá lé lórí òun á ma ògiri mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam nísìn pẹ̀lú òkúta tí wọ́n dára sí Usman radiyallahu anhu òun ó tún á kúnlẹ̀ fún ó kún òkúta ó tún kúnlẹ̀ fún òun á ṣe àwọn òpó òpó nu mọ́sálásí ó jẹ́ kí wọ́n fòkúta òkúta tí wọ́n dára ó tún á pààrọ̀. àjà odori sí mi. eléyìí ó túmọ̀ sí wípé níta fẹ́ tá a sì nílò nípa mọ́sálásí náà ní ká má ta ẹnu àlà ká sọ̀ra ká má sì ta ẹnu àlà nígbà tá a máa ama kó pọ̀ lọ́wọ́ Umar radiyallahu anhu láyé tó jẹ khalifa torí ìlú púpọ̀ ni wọ́n ti sí ṣùgbọ́n Umar kò ṣe bẹ́ẹ̀ sí mọ́sálásí lọ́sùn. nǹkan tó ń kàn sọ òní pé mo kọ́ báyìí mo sì ṣe mo ṣe kó lè bá kójú àwọn èèyàn o fún lọ́dà pupa àbí kò tara bẹ́ẹ̀ kọ́ máa fìtínà àwọn èèyàn lọ́sẹ̀ bá ti kún lọ́dà ti bẹ̀rẹ̀ sí fìtínà àwọn èèyàn nù báyìí làwọn aṣíwájú wá sí. Walid ibn Abdulmalik ńlá kọ́kọ́ ẹni tí ọkọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ṣe mẹ́tíláṣí láwọn ọ̀ṣọ́ burúkú ní ìgbẹ̀yìn ayé àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn olùmọ̀ọ́sìn bẹ̀rù láti sọ fún pé ní ti ń ṣe ọ̀dà nítorí fìtínà ṣùgbọ́n gbà tí Usman ṣe bẹ́ẹ̀ wọ́n takò wọ́n takò pé tó ṣe yẹn ànábì ò ṣe bẹ́ẹ̀ ó sì ní òun ṣe bẹ́ẹ̀ ní torí pé mẹ́sàlásí ilé ọlọ́ọ̀ni òun sì gbọ́ táwọn àbísọ̀lá àbísọ̀lá sọ pé tó bá kọ́ mẹ́sàlásí kan fọ́lọ́ọ̀ ọlọ́run bó ti torí rẹ̀ kọ́lé kan fún lálẹ́jẹ̀nà tọ́ ilé ìjẹ́ àgbọ̀yé Usman radiyallahu anhu táwọn fi ṣe mẹ́sàlásí lọ́sùn. a rí i pé mẹ́sàlásí ilé ọlọ́run bá wà ní ilé ọlọ́run ó sì ń bùkátà lọ́dọ̀ ẹ̀rọ ọlọ́run pípé kọ́ dà sí kọ́ sọ́jí pẹ̀lú lílọ́ máa tẹ̀sí níbẹ̀ a gbọ́dọ̀ palẹ̀ ọlọ́run ọba láàyò a sì gbọ́dọ̀ ju ẹ̀tì láì tọ́jú a gbọ́dọ̀ pátì láì mójútó àmójútó tó sì ga ẹ̀mẹ́sàlásí ń bùkátà lọ́dọ̀ wa àkọ́kọ́ rẹ̀ náà ní ká lọ́ọ́ máa tẹ̀sí níbẹ̀ nítorí pé tó máa lọ sẹ̀sìn mọ́sálásí wọn náà ti di mùsùlùmí àwọn mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ wọ́n dọ̀ wọ́n mọ̀ lọ́kàn nínú àwọn wọ́n sì máa wá dáadáa fún ọ ibi táwọn náà wá fún yàrá wọn. wọ́n máa ń ti ń sọ wọ́n sì máa ń tó ń ṣe eléyìí yóò fi ọtí pọ̀ ẹni tó ṣe pé tó máa ń bùkátà ràn lọ́wọ́ wọ́n ará wọn ọmọ ẹ̀yà rẹ̀ pẹ̀lú ẹ̀. wàá rí àwọn mùsùlùmí tí ó kírun sí ọlá yàtọ̀ sẹ́ni tí kì í wá mọ́sálásí ẹni tó palẹ̀ ọlọ́run ti kì í wá bẹ̀ irú àwọn atani àti ta ló rò pé ó kírun sí ọlá nígbà tó bá ti gbé ayé sílẹ̀ mọ́sálásí gbogbo tí ọ̀rá ní nǹkan kan máa ti fẹ́ bàjẹ́ nínú nǹkan tó ń fi tó ń fi kọ́ mọ́tíláṣí pẹ̀sẹ̀ ìgbà tá a máa ń gbé gba fífẹ̀ bíi láìka jàmá páànù méjì já ìfẹ̀ràn lọ́wọ́ pékin páànù mẹ́wàá bá já lè kálukú wa kò ní gbígbá bára sí ìka kí wọ́n ló dé tó fi jẹ́ pé tọrọ bá ti jọrọ mọ́tíláṣí oníkálukú ọmọ pé ibi ọlọ́ọ̀ni kó ló ti kàn wá nìkan tí ọ̀kan wọn yòókù. subhanallah mẹsàlásì ń fẹ́ ìtọ́jú ń sì fẹ́ àmójútó ìtọ́jú tí ń bùkátà ti ṣe sọ kò bùkátà kàgbégbà bára tí wọ́n bá ṣe ìtúnlé ọlọ́run bá ṣe ọlọ́run bá tó sì túnlé rẹ̀ ṣe kò ní í dá wọn náà dá bùkátà rẹ̀ kò sì ní dùn ńlá dá tó ṣe kò sì ní ìdíkò kéèyàn sì gbìyànjú láti jẹ́ ẹni tí ó máa dáadáa nínú mọ́ṣáláṣí ìtọ́ dáadáa pé kéèyàn máa gbìyànjú àti jẹ́ ẹni tí ó máa pè ní kéèyàn gbìyànjú àti jẹ́ ẹni tí ó máa pèsè nǹkan àlùwàlá fáwọn èèyàn kéèyàn gbìyànjú gẹ́gẹ́ bí sùwánú àbíkú mi láti fi máa mójútó ìmọ́tótó mọ́ṣáláṣí eléyìí ò sínú tọ́tà gbogbo àbẹ́bá ti dé mọ́ṣáláṣí bàbá alágbájá bíta àwọn ọmọ anu wọn wà á abalagbada wà lìjẹnà ọmọ anu rẹ wà lìjẹnà tó fi ń ṣègbéraga àti kọ gbá mẹsàlásì ó sì dájú pé gbogbo ẹjọ bá gbá mẹsàlásì ilé ọlọ́wọ́ wa ló tún ṣe ládàlá rẹ díẹ̀ ní bá di lọ́sùn tọ́ka sí fún wa torí ìdí eléyìí à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn àròyìn rẹ̀ tó ga jù ó sọ wá lọ́kàn. nínú ẹni tí ọmọ mójútó mọ́tíláṣí tí ọmọ wa kírun ní tí ó sì jọ kan ní máa ó kan nínú àtúnṣe pé wọn yóò máa ní gbogbo àná táwọn náà ti jọ kan ní ẹni láǹfààní àti máa bẹ lábẹ́ ìbòjì ọlọ́run ní ọjọ́ ògbéni àgbéyàmù ọjọ́ tí ò ní síbòjì kan àfitọ́ ọlọ́run àti ẹnìkan tó ṣe pé ọkàn rẹ̀ kọ́ ọ̀rọ̀ ọ̀nà láti. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب عليكم السلام. نعم إذا شيء كوشي شيفون أكيد أو كي كم يوم عن بواجي وجا ti kí ni wọn lọ gbé gbèsè

ẹsẹ̀ máa súnmọ́ sí àwọn tó fẹ́ fáyìn ẹsẹ̀ àwọn christian ẹ̀ka ẹ̀ka tó wà ní lẹ́kìn ní róòlù àwọn gúlàmáàdì fún gọ́ọ̀mẹ̀ntì yẹn láti sọ fún ọ pé tí ànẹ́bí sọ ni ìyẹn tó ti gbà ní sí tí àwọn ayọ́kẹ́ gbọ́ pé ìrò tàbí ìrò ìjọ pé nígbà tí àwọn gọ́ọ̀mẹ̀ntì máa ṣe irú ìjọba yìí lẹ́nu sẹ́kọ́ndì ẹ̀rí pé ní sòtáìtì wa náwàdí àwọn tó bá ní ọrùn díẹ̀ díẹ̀ àwọn ńdàmás àbí àwọn ńdàmás àwọn dídá ti wà ní mọ́tíláṣí pọ̀ káwọn fẹ́ máa ń pọ̀ bẹ́ẹ̀ wọn láti fi sọ pé wọ́n ti àwọn bísíǹsì kan ọ̀dì ọ̀dà sínú mọ́tíláṣí sọ pé wọ́n máa fi nípò sọ fún wọn pé ìdí òmù ládá bá wọn ní ìdí òmù orí wá fún wọn tí wọ́n ti jọmọ ẹ̀ máa fi wẹ́ẹ̀sì wọn ìwẹ̀ dàpọ̀ sí ní ẹ̀fọ́ ni pé iṣẹ́ ẹni tó bá mọ̀ òun náà ní kíkọ́ sọ fẹ́ni tó mọ̀ kíkó fi ọlọ́wọ́ bá ní ilé ìlọ́ba tọlọ́mù ilé ìtàkùn tọlọ́mù alhamdulillah àwọn olùmọ̀wá fún ìsẹ̀mí tí ó rí nǹkan kan tó pọ̀ dáa fún wa ti torí pé ẹni báyìí báyìí ló ṣe tí wọ́n gbẹ̀ lọ. ọ̀rọ̀ tí wọ́n sọ nípa gbogbo à ń ṣe mẹ́tíláṣí lọ́sọ̀ọ́ ó ti ṣe takò fi hàn lọ́rùn wọ́n tó ṣe gbogbo eléyẹn wọ́n ti sọ nígbà wọ́n sì ṣe wọ́n tún sọ nígbà wọ́n ti ṣe wọ́n tún sọ sàmá sẹ́yìn mà kà torí ẹ sọ pé ẹ fẹ́ kí gbogbo ayé ọgbọ́ wọ́n ti kọ́ gbogbo ayé sì ti ń kà tipẹ́ fọlọ́ wà lórí nẹ́ẹ̀tì gbogbo tòṣe ń kọ́ àwọ̀dà mi pẹ̀lú èdè làbáwá ó lùgbà tó máa sọ di English ká tó mọ̀ fún wọn sọ̀rọ̀ pa tó wọ́n ti kọ́ wọ́n ti sọ ti pẹ́. so kọ́lá ń bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ tó tún pa wá ní tó dábàá pé nǹkan tuntun tó eléyìí túmọ̀ sí pé wọ́n ti sọ lẹ́yìn náà ẹ̀dá àdìmú ẹ̀ má bá sàódì jẹ́ àtàwọn olùmọ̀ sàódì pé wọ́n yẹ sóòótọ́ kálukú yóò dùn níjọ́ pé lórí gbogbo ní ni wá sọ ọlọ́run kò bí wá ń ẹjọ́ ẹlòmíì bínú àti ìlara ni wọn fi sọ̀rọ̀ ńgbà mi àwọn tí wàá gbàgbé pé kò sí ní tá aṣọ tó gbé aṣọ pamọ́ ẹ̀ ọlọ́run kó wa dìde òkèèyàn àwọn ẹni tá a fẹ̀sùn kan náà ló gbé àwọn náà dìde torí ẹrú ọlọ́run náà ní gbogbo wa ẹ̀sùn tó fi kàn wọ́n yìí kí lè tó o ní lórí pé wọn ò sí tẹ́tọ̀ kò lẹ́rìí kan lórí ẹ̀ tòwọ́ kàn jẹnu ni torí ẹ̀ ló ti jẹ́ pé tí èèyàn bá fẹ́ mọ̀ pé nǹkan wà lóòsì èèyàn wò láti èèyàn orí nẹ́ẹ̀ yóò wò kí ni àwọn olùmọ̀ sọ olùmọ̀ tí ẹni kó sọ pé kí ni ìdá tí gbogbo ń dáńtọ́ sọ́yìn kọ́ da lẹ́sìn nà ẹ̀ dáhùn ẹ dá mi lóhùn wọ́n sọ pé mi ń ṣàlà ẹ̀ bíkọ́ bí. kò sí yàtọ̀ láàrin àwọn èèyàn bíi kíbi tí wọ́n bá àlàyé kọ́lọ̀ lè yàtọ̀ ṣùgbọ́n tí gbogbo dáadáa tẹ̀yìn ń gbọ́ lọ́wọ́ dánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe lẹ́yìn àpláyé ní gbèsè ayé ẹ̀sẹ̀ni kó fún wa lọ́la tó ní tẹ́ ń sọ eléyìí fáwọn èèyàn àìmọ́yé ṣùgbọ́n mélòó làwọn èèyàn lò. bákan náà tí gbogbo ń sọ́pẹ́ láì dá alẹ́ sí. torí pé iṣẹ́ tó lù mà ní kíkọ́ sọ pé ní ìdá kíní yọ̀ọ̀dà ọlọ́run sọ fún muhammed ó ní in alayka illa al-balagh wa alayna al-hisab tí ẹni kó jíṣẹ́ àwa láti ṣe o kódà nínú àwọn olùmọ̀wá ẹgbẹ́ látàrí kó sòótọ́ tó gbogbo nǹkan láyé ní nǹkan lé ayé kò ese mi pé ọwọ́ wọn bá ń bá rí ma ló lè sọ ọ̀la ìkò tí rẹ̀ bára jẹ́ ọ̀sọ̀ òdodo ìtumọ̀ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyẹn tẹ́mi bá ti sọ mi ti yọ tẹ̀mí mi ibi tá a ṣe máa fi wọnú ọ̀rọ̀ ìtumọ̀ ṣẹlẹ̀ Nàìjíríà nìyẹn kò nítorí wọn máa ń sọ fún pé kíní kan dá kíní kan dá kíní kan dá tẹ́ ẹ bá ṣe níbi àwọn mẹtálítì àwọn tí ò ní màá ṣe wà ní tẹ́ ẹ bá ṣe nǹkan bẹ̀rẹ̀ sí bu yín títẹ̀ fẹ́ sórí rẹ títẹ̀ forí gulẹ̀ fẹ́ dé wọ́n yẹ ti rí àwọn ìgbàpuru rẹ̀ wọ́n pọ̀ náà láwùjọ wa yìí so ìgbà tó bá bẹ̀rẹ̀ sí bu yín tí ò bá tún rí kẹ́ẹ̀ tún change yọ bẹ̀rẹ̀ sí ní wọ́nà tí ó fi pa yín ìlú bírú àwọn boko haram fáàtì nìyẹn because ẹni tí máa ń pè yẹn lọ sí ní nǹkan kan pé ẹ ti báyìí tí ẹ bá ti ẹ di kèfèrí lápèjúwe ẹni tí ń sọ pé ẹ di kèfèrí ẹ tẹ ẹ bá ti ẹ di kèfèrí ń èyí tí ó sọ ẹ di kèfèrí ń gan lẹ́yìn ṣe lọ́dọ̀ tiẹ̀ yọmọ àwọn òfin gbà tẹ ti di kèfèrí ń wọn máa ṣe pè fún yín wọn máa ṣe gbogbo ẹ nígbà tí ẹ bá ti wá gbọ́ ìpinnu òfin pè yín padà yọkàn lọ wà mọ ni tòjọba ni pé ọwọ́ ni wọn fẹ́ẹ́ fẹ́ fọ bọ́ọ̀mù. Ah, mùsùlùmí pa mùsùlùmí sẹ́wọ̀n pé táwọn máa tọ́nu lọ́dọ̀ tí ẹ̀kú náà kẹfẹ́ rí làwọn àgbà tá àti sẹ́ńtì ń wíwọ̀n. tó ń torí de eléyìí ló ti jẹ́ pé tó bá yẹ pé ntọ́nà ti rán anabi sallallahu alaihi wasallam ni tólùmọ̀ bá ti sọ tiẹ̀ ẹ̀yin ti mú ti ń kù. wọ́n lò wọn ò lò ẹ̀yin kọ́ lọ́nà òbí léèrè mà. tó tiẹ̀ náà kàn ní pé sẹ́ńtì wọn náà sọ sóun lò lórí ara rẹ̀. tó ilé ìjẹba. ṣùgbọ́n láwùjọ wa tàbá rí ẹnìkan tó lówó tí àwọn lèmọ́mù lèmọ́mù wọn tó ń sọ fún pé àkọ́ atúmọ̀síláṣí kọ́ afọ́ àti lọ́sọ̀ kọ́ àti kínní òun náà béèrè kó tó kankan béèrè because ọlọ́run bá wa ara wa rárá ẹlòmíín nígbà àwọn ó lè influence ìgbésí ayé o negatively kí tòun ọ̀dà rò àbí yóò rí bẹ́ẹ̀ ẹlòmíín níbi lè bẹ̀ nítorí òun bá fi lè ṣe àbábà ẹ̀ owó òun lè parun ní ìgbàgbọ́ kẹfẹ́rí ń bẹ fọpọlọ fáwọn àgbà lówó ìmọ̀ ìmọ̀ẹ́nì wọn bíi ìtajì ẹ̀ báyìí yóò máa bẹ̀rù nítorí òun bá fi lè lọ ṣe àbá kan àpàdà ti bú lè bá wọn because wọn nígbàgbọ́ ní oògùn wọ́n nígbàgbọ́ nínú sí awo èyí tí wọ́n ń pa aláró ẹ̀sìn Islam torí rẹ̀ àwọn babaláwo lọ́pọ̀lọpọ̀ tó ń pè láàfà àwọn yìí òun náà kò sì lè má rí bẹ́ẹ̀ torí pé bọ́yọ̀ ọ̀dọ̀ tiẹ̀ náà ní ti lọ gba àǹtú kan ti mu ní ti lọ gba kíní kan ti ń jẹ tòótọ́ máa sọ kókó sí ẹ̀ka báyìí lọ́ọ̀mà bá kò ní fẹ́ má sí tò àmọ́ tó bá yẹ pé bí tá a ti gbẹ́sì Islam yìí ni nọ́málì tá a ti ń wá òdodo lódodo kò sí wàhálà wọ̀lá sẹ́ni tó bá pè mí ní sí pé mọ́sálásí ó ní ìdíkì ní kẹrìndì ní ìsúlọ̀ bólúmà torí pé òtúmọ̀ sí pa àmọ́ ọlọ́ bólúmà pé ẹ dákun ṣé ń bẹ ẹnu títí náà káàkiri ṣe ìtàbá ìgbà ìgbà ìgbà ìgbà á eléyìí kì í ṣe Islam lè káàkiri ẹ wá ní gbogbo ìwà tí mọ́sálásí bẹ̀ fọ́ ẹ sì má ti lọ́sọ̀ọ́ kan náà lọ́lọ́run fi sọ pé fasalu ahla dhikri in kuntum la ta'lamun ọba máa béèrè lọ́dọ̀ ẹ̀ sọ́wọ́ ntí ó mú náà ṣe tí ó fi máa ni pé ní awo kájọ́jọ́ ń ṣe ní kọ́rọ̀ ìwà jẹ́ bẹ́ẹ̀ kẹ́sìlẹ̀ wá kì ní gìrìgìrì pé kíní kan ti ní. òye wa ló ti lọ́pọ̀lọpọ̀ ọba mi ní àwọn olówó náà ọ̀daràn ni torí pé <laughs> ọ̀dà tó wà àwọn tí ń gbowó báńkì owó èlé àwọn lọ́wọ́ aláwùjọ wa nígbà tí a sọ fún olówó kan pé ẹ̀kọ́ ńlá tó wà ní sáwọn nìkan wá fún ọ nílùú yìí tí èdè kó o báńkì nígbà gbogbo owó èlé ni wọ́n kó kà abájọ tó fi jẹ́ kí sábà fún ọ pé wọ́n ti ṣe ọlọ́run fún ọ ní dáhùn tí wọ́n kọ́ mọ́sálásí wọ́n máa yín mu sí yín pàpọ̀ ni àdúgbò báyìí wà kò sí mọ́sálásí bẹ́ẹ̀ wá kọ́ wà láwọn máa yín mu ni. sọ ìdí ìrùn tó ti jẹ́ pé kò sólówó ìgbọ́ tó bá gbó lówó tó ti gbà kọ́nà ọba ló fún ọ ó kù ń jọ̀kàn náà tó o bá kú tó o bá kú owó yìí ó fi ilẹ̀ ìwọ ò kọ́ mọ́sálásí nínú owó tiẹ̀ kó fi rà àlùjánnà ọ̀kan nínú àwọn ọmọ wa jogún owó nù òun á kọ́ mọ́sálásí ń bẹ̀ ó ń ṣe dáadáa nínú owó òun á soríire ìwọ tó lówó ọ̀rọ̀ oríire ń bẹ̀ iná ló ti wá náà àdéhùn inú àwọn tọkàn wọn bàjẹ́ jù lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà òun náà lẹni tó lówó tí ò fi ra àlùjáná tọkàn nínú ẹni tó jogún rẹ̀ wá tara rẹ̀ ra àlùjáná subhanallah torí ẹ̀ ẹ̀sẹ̀ ìyá ẹ̀yin lẹ fẹ́ gbowó ǹjẹ lọ́wọ́ pé kí n kọ ọba kọ ọkọ fọlọ ṣé wọn máa ta mọsálásí ni tọba yẹn pé tọba kú àtà kọ mọsálásí lẹ fọlọ kó sórí ni ilé ìjẹun ti jẹ mẹ ẹ ti máa di mú bàbá ìdíwọ báńkì náà ló fi lówó ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ máa kú tán ìgbà tí wọn fẹsẹ̀ kọ mọ ìgbà tí wọn ọmọ náà ó lè jogún owó yìí kó tó ti ṣe bàbá rẹ̀ láǹfààní bàbá tí ò torí kọ́ lọ́n sọ pé abarukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a àtàwọn bàbá tá a ní fún ọjọ́gún yín àtàwọn ọmọ tá a ní fún ọjọ́gún yín ẹ ẹ má dá lẹ́ni tó ṣe láǹfààní jù pẹ̀lú owó yìí ọmọ lè mú ní owó tó ń jogún yìí kọ́kọ́ mọ́tíláṣí kalẹ̀ wípé bàbá òun ro òun gun bàbá òun kí ládà rẹ ọmọ lọ bá bàbá òun mọ́tíláṣí tí bàbá ọ̀kọ́ ń tiẹ̀ ọmọ lè kọ̀ fún un sọ àmọ́ máa rí nìyẹn ọmọ tẹ́ ẹ fẹ̀sìn kọ́ àmọ́ àwọn ọmọ tó jẹ́ pé ẹ̀fẹ̀ tẹ̀ kọ́ wàhálà àwọn ọmọ mi retí kí bàbá yẹn kú ni jíjẹ́ tí bàbá bá kú yọ àtọ́jú sòrò sòrò bí bàtẹ́ sunkún mọ̀nà àfikẹ́ ọmọ. láti di pé ẹjọ́ mẹ́ta ẹjọ́ mẹ́rin kaba yẹn nísìnyí wọn abẹ́rẹ́ fi ní tẹ́lẹ̀ ní tẹ́lẹ̀ pé yẹ àwọn náà làwọn tó báyìí àwọn náà làtà báyìí gbọ́ àwọn àgbè síta lọ́wọ́ akẹ́rẹ̀ rẹ̀ ti ara rẹ̀ fún mọ́tò ìgbà ah, bóòlù ọjọ́ bá ah, ẹ gbọ́ tó dábì ti kú nígbà tí dábì ti kú mọ́tò wá di tiẹ̀ ọ̀daràn olè ẹjẹ wọn pin náà àbí bẹ́ẹ̀ kọ́ ni tí wọn bá pin bóòlù ọjọ́ jẹ́ tiẹ̀ bóyá táyà ò ní kàn dáràn àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ tí wọ́n bá sùn jọ lọ́dún èèyàn kan nígbà tí wọ́n ní tọ́ ọ bá kú tó fi àwọn ọmọ ẹlẹ wàláhì bóyá táyà mọ́tò ní tọ́sẹ̀ lòdì nígbà tí wọ́n bá pín dúkìá sọ́yìn pé nígbà tí yẹn tà nǹkan láàkiri so ẹni tó ní odidi ewúrẹ́ kó tó kú nígbà tó bá kú ọkọ ọmọ mẹ́ta lẹ̀ ewúrẹ́ òdì pínpín sọ́nà mélòó ọkùnrin mẹ́ta ọ̀nà mélòó lẹ́pin sí ọ̀nà mẹ́ta ewúrẹ́ tó jó didi má wọ́n wá lo àǹfààní pé bàbá rẹ ti kú wọ́rọ́ dàgbà ọ̀wá bẹ́ẹ̀ mọ́tò ọsọ pàpọ ẹ̀yìn wọn sàlámù alẹkùn kò tiẹ̀ dáhùn àhà kò sì di bàbá ọlọ́lá tó eléyìí túmọ̀ sí pé ẹ tètè rá dáadáa bórí ara ẹ tẹ bá lò ó wàláhì àwọn ọmọ tẹ̀ ń fi ilẹ̀ ńlá mi ìwọ ní sànù yìí o tòkò ní ìdíkẹ́ kí lè má mú kọ́ ọ́ sẹ̀sẹ̀ má pẹ́ ọ́ mọ́sálásí kan ti wà ń lẹ̀ fi lẹ́yìn lẹ́ lọ́kọ́ mọ́sálásí tàbí kò tó sí mọ́sálásí tẹ bá ti kọ ẹgbẹ fáwọn tó lẹsẹ sí i torí gbogbo mọ́tò láti wá tó kọ́lẹ̀ tó tún gbé fún mídíà ọ̀ràn gidigidi lọ́dá gbé fún àwọn ẹni tí wọ́n ní tànàbí sọ̀rọ̀ àti náà tẹ̀lé tó yẹ kí wọ́n máa kírun bẹ́ẹ̀ wọ́n náà máa gba aládá wọn ní kọmíṣẹ̀ láéláé. ẹni tí ọ̀nà wa pé sẹ́nu ọ̀nà rẹ fún ìtọrọ kankan àwọn làbá gbogbo àwọn tó ti pé allah ìbá kùnú sáàmù sáàmù kùsí ní náàmù ìrànwọ́ fún yín káwọn ló lè bá rí ẹ bá ti rí àwọn lórí fún àwọn lẹ́yìn rẹ.

tí ọba ti mọ́sálásí ìfàsẹ́yìn bá ìsìláàmù níbi àbí ọba wàláhì ládùúgbò ìfàsẹ́yìn bá ẹ wò báwọn ẹrú ọlọ́run ti ń wá láti ibi kíbi tí wọ́n á kírun gbogbo gbà oríire ni àbí èso oríire káwá pé wọ́n wọ́n wọ́n á tó kò sí mọ́sálásí yìí bí ẹ sì mọ̀ pétílẹ̀ bá dilẹ̀ tí wọ́n bá fi ṣe mọ́sálásí àwọn atiláwé ńkọ́ àwọn ọmọ wa kọrin bẹ̀ olúwa bùnmi léyìí bẹ́ẹ̀ náà làwọn àdúgbò pọ̀ ìlú jama ó ti wáyé nílùú ní ọ̀nà yẹn torí tọ̀ lọ àwọn àdúgbò wà tí òsì mọ́sálásí kankan bẹ̀ ẹ kọ́ ọ́ lẹ̀ bó ti wáyé kẹ wá wo dáadáa tó náà wọ́n bó fi rọ́pò fún yín kẹ́ tó kù ẹ wá wo dáadáa tó náà wọ́n bá yín lẹ́yìn fún yín ẹnìkan fi inú fún mo ti fẹ́ kọ́ ni owó yẹn ò fi dé kí ni fẹ́ kọ́ lọ gbọ́ lónìí o ẹ wọ́n fẹ́ kọ́ magnificently kí ni kí ọmọ síláṣí kó jẹ́ pé pélé ìṣe wàyí ẹ̀kọ́ àdúgbò kanjẹ́ráńdà kó tún síláṣí kankan bẹ̀ bá wọn náà báyà lọ́kàn jẹ́ o ṣé bá tún wá fẹ́ ra ẹ̀ bẹ̀ mílíọ̀nù tó dà mọ́síláṣí òfin ní wù bẹ́ẹ̀ tó ló bá ń bẹ́ẹ̀ lu yẹ bá ń sọ̀rọ̀ wọn kọ́ mọ́sálásí síbẹ̀ wàlá mùsùlùmí kún bẹ́ẹ̀ mùsùlùmí kún bẹ́ẹ̀ wọ́n sì fẹ́ kírun kò sí mọ́sálásí bẹ́ẹ̀ ládùúgbò mi tún wá lóyún náà sẹ́yìn mọ́ jù mí lọ tí ò sí mọ́sálásí ń bẹ̀. akákọ báyìí bọ́lá wọn bá kọ́ ikú àtúpadà kọ́ bá mi lọ́jọ́ wájú akọ àmọ́ kó ti wáyé kí ni màá bí gbogbo ẹ̀ kì. so bẹ́ẹ̀ ni gbogbo àdúgbò kọ̀ọ̀kan ibi tí wọ́n ti lẹ́sìn sí láyé pẹ̀sẹ̀ dìgbà tẹ́ bá fífi ẹ̀dẹ́ kìnkìnní kan ẹsẹ̀ kìnní kankan ẹ̀sẹ̀ àti pọ̀ bí tójú tí gbogbo wa tá a jẹ fún gbogbo ẹ̀ta bá mọ̀ nítòsí wa nílùú yìí àti nílùú mi láyé èsì fọ́rọ̀ bí nìkan la sọ ibikíbi tọ́lọ̀ bá ti ní kò lè influence olówó kan ẹ̀bá sọ̀rọ̀ kọ́kọ́ mẹ́tíláṣí ànábì sallallahu alaihi wasallam wọn ni gbogbo ẹni tó bá kọ́ mẹ́tíláṣí kan lẹ́kọ́ lọ kódà kó kéré kọ́ mọ gẹ́gẹ́ bí ilé ẹyẹ olóńgó tó ti pé mẹ́tíláṣí kan ò lè kéré bẹ́ẹ̀ àmọ́ ẹ̀rọ fífi ṣàpèjúwe ni pé ẹ má bójú di ọlọ́run ó ti torí rẹ̀ kọ́lé kan fún lálẹ́ jẹ̀nà torí ẹ̀ dáàbò ẹja gbìyànjú tẹ́lẹ̀ kí mọ́sálásí ọbẹ̀ lù fúnra rẹ̀ kódà kí ọmọ máa kírun bẹ́ẹ̀ dáwà ìpèpè lọ sí díẹ̀ sí Islam ẹ̀sìn fún àwọn tẹ́sí Islam lu eléyìí àdúgbò kan wà àdúgbò kan sàpèjúwe báyìí pé àwọn èèyàn ò tí ì kó débẹ̀ bóyá kí wọ́n tó lè kó débẹ̀ kí wọ́n máa gbé kí sọ̀rọ̀ ọdún mẹ́wàá ti ẹ̀rí kí gbogbo yóò máa dé bá mẹ́ gbogbo yóò máa dé bá mẹ́ ẹ̀rí kí làwọn ọmọ yóò máa rí làwọn ọmọ yóò máa rí làwọn náà kò máa di kí wọ́n wò pé normal something kí ló dé táwọn ní ìkọ́mọ kíláàsì kábà wọ́n lẹ́yìn náà lọ wọ́wọ́ rẹ̀ wá àwọn ọmọ ibi táàtì wá olódó ọ̀rọ̀ àwọn ibi táàtì wá wá ṣùgbọ́n tí mo gbàgbọ́ ni pé ẹni tí àwa wá lọ́dọ̀ kí ni wá àwa ń alọ́fẹ́ wọ nánu wa kọ́ náwó tó torí dèrè náà ló gbìyànjú sani ọ̀ká àlùjáná nu wa tẹ̀sí ọ̀ká àlùjáná ó sì dájú wípé sí abá bíìlì ara wa wípé láàrin òní sóṣù mẹ́fà gbà ti ṣe gbà ti ṣe márùn àbábí kó thousand naira pẹ̀lú ògbọ́n mọ́tíláṣí ńlá kan ó wù mí kà bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ sọ́mọ́dé láàrin oṣù mẹ́fà ten thousand tọ́pọ̀ àbò kéré ẹ̀dá kan ẹ̀dá o ó kéré púpọ̀ kéré púpọ̀ lẹ́gbẹ̀ẹ́ tẹ́lómi ó rì láàrin oṣù mẹ́fà tó táwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ táwọn máa ti lólówó tó lè dá sí tá a bá jọ pé kọ gbogbo aná là á ní ìdájọ́ pa sí kínní òun kàlùkù kọ́ mọ́ fúláṣí agba wọlé àbá agba tọ́lá nìkan ti ní ẹ̀dá kan ẹ̀ má ẹ̀ má ẹ̀ má sọ ọ́ ta o àgbà wọlé àbá àgbà wọlé. wọ́n ti dé. ní ìsìn àwọn ní oṣù kejì oṣù kẹrin oṣù kẹrin oṣù Islam tó bá di ní oṣù Ṣawwal oṣù kẹwàá oṣù kẹwàá tó sọ ẹ̀sìn Islam ó kó oṣù mẹ́fà pípé kásẹ̀tì kọ́mítì wọ́n gba ten ten thousand. lọ́wọ́ wa ká volunteer bá fẹ́ wà lìjẹ́nà pẹ̀lú ògbó ọlọ́run ó dá mi lójú pé ó kéré jù láàrin nínú wa tí ọ̀sán tẹ̀mọ̀ pé lẹ́yìn yọ ra alẹ̀ yóò sì bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ a bá gbà wọlé fún kọjá pé bẹ́ẹ̀ àbẹ̀rẹ̀ sí ká torí pé ẹni tẹ́ fẹ́ kọ́ akọ fún yín lárúbáwá ni wà kó sì rọrùn láti rówó wàláhì kọ̀rọ̀rùn kọ́lá tí wọ́n bá mú ọ o lè bá lọ wàláhì kọ̀rọ̀rùn náà so nítorí di eléyìí ẹ̀jẹ̀ káwọn ọ̀rọ̀ àlùjẹ́nà gbà ọ́ torí di eléyìí tá a bá gbà wọlé tá a bá wọlé àbá gbà wọlé tó bá ti dọ̀rọ̀ owó àwọn èèyàn máa ń ti tu kọ́ ah, kó ló ti máa kíni tún o ó ní mú kọ́bọ̀ lọ bí ká ìyẹn ti sírò rẹ̀ bẹ́ẹ̀ kù tí a bá gbà wọlé ẹ jẹ́ kí àwọn kọ́mítì ọ wà so èmi ti sàdéhùn pé tèmi ọ tẹ̀ wọ́n lọ láìpẹ́ so ẹsẹ̀ ti kọ́mítì so ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọláàdé ọlọ́run lè fi ràn wá lọ́ka kọ́mítì láti jọ pọ̀ láì lọ bẹ́ẹ̀ nìkan kọ́ lọ́n bọ́ fún wa bẹ́ẹ̀ dábàá ẹsẹ̀ ti kọ́mítì bẹ́ẹ̀ kó wà ń dá. Yusuf Yusuf Oyenuga kọjá pé òun àtàwọn ẹni tí ọlọ́run bá ní kí wọ́n kùn wọ́n sẹ́tù kọ̀mìtì yẹn wọ́lá má fojú di ní yìí o lọ́la ó lè jẹ́ pé sábàbí rẹ̀ gbogbo ibi tí o sì mọ́tíláṣí àti ibi tó ti wà náà tí wọ́n tún ní ìdìtì mọ́tíláṣí lè wù náà bá kó gbà fún wa.